إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو المهتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله عباد الله يقول سبحانه وتعالى يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله عباد الله يقول سبحانه وتعالى على لسان لقمان رضي الله عنه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال أيضا والكافرون هم الظالمون وقال أيضا لا تظلمون ولا تظلمون والآيات تدل على تحريم الظلم وفي حديث قدسي قال الله عز وجل يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظلموا afiyẹyìn fún Allah afiyọpẹ́ fún atọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀. mo kí wa kú júmọ́ àti òní ọjọ́ jimá tòní òun náà ni ọjọ́ kẹwàá oṣù kọkànlá oṣù lólékọ́dà ọdún fourteen forty three ẹ̀yin ẹrú sìn Allah ẹ jẹ́ ká bẹ̀rù Allah Allah ló pa á láṣẹ bẹ́ẹ̀ wípé ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ bẹ̀rù Allah bó ṣe tọ́ bó ṣe yẹ ẹ sì gbọ́dọ̀ kúrò láyé àyàfi kẹ́ ẹ jẹ́ mùsùlùmí ní òní azulumu haramun. èèwọ̀ làbòsí èèwọ̀ ní àbòsí Ni àkórí kútùbà wa ohun tí wọ́n ń pè ní àbòsí òun náà ni fífi ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ fífi dùn ohun tí àbòsí ń dálé lórí òun náà ni fífi ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ dùn ún wọ́n tó bá jẹ́ ẹ̀tọ́ ẹnìkan tí ẹnìkan wá gbẹ́sẹ̀ lé tí ẹnìkan jẹ gàba lé lórí tí ò yọ̀ǹda rẹ̀ fún oní nǹkan wọn là ń pè ní azulmu Islam ẹ̀sìn déédéé ni ẹ̀sìn dọ́gba ni nípa bẹ́ẹ̀ ohun tó bá ti wá yàtọ̀ sí ohun tó bá ti yàtọ̀ sí ká ṣe déédéé ká ṣe dọ́gba Islam ò ní faramọ́ Islam ò ní tẹ́wọ́ gbà lọ́wọ́ wa ọ̀kan nínú àìṣedéédéé àìṣedọ́gba òun náà ni à ń pè ní azulmu azulmu àbòsí àbòsí tẹ́ rí yẹn olúwa ẹlẹ́dàá ó ṣe léèwọ̀ o ànábì rẹ̀ tó rán sílé ayé òun náà ṣe léèwọ̀ gbogbo àwọn àfẹ́ẹ̀sìn pátápátá ni wọ́n panupọ̀ ni wọ́n fẹnu kò ni wọ́n fìmọ̀ ṣọ̀kan làwọn náà sọ pé àbòsí èèwọ̀ ni àbòsí èèwọ̀ ni àmọ́ àwọn ọmọnìyàn ọ̀nà méjì ni à ń gbà ṣe àbòsí ọ̀nà àkọ́kọ́ ọmọnìyàn ń ṣe àbòsí sí olúwa ẹlẹ́dàá ọmọnìyàn ó ń ṣe àbòsí sí olúwa ẹlẹ́dàá rẹ̀ tó dá sílé ayé gẹ́gẹ́ bí ọmọnìyàn ṣe ń tún ṣe àbòsí sí ẹ̀dá ẹgbẹ́ rẹ̀. ohun tí mo pè ní oríkì àbòsí ó ní fífi ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ dùn yọ̀wá mọ́ túmọ̀ sí pé ọmọnìyàn ń fi ẹ̀tọ́ ọlọ́run wọ́n fi ń dùn ọlọ́run ẹ̀tọ́ rẹ̀ tó ní lórí wa wọ́n fi ń dùn wọn ò fún un gẹ́gẹ́ bó ṣe já sí pé ọmọnìyàn wọ́n ń fi ẹ̀tọ́ tiwa náà wọ́n fi ń dùn wá láàrin ara wa à ń fi ẹ̀tọ́ ara wa a fi ń dùnra wa. kí ni ẹ̀tọ́ tọ́lọ́run ní lórí wa tó yẹ ká pé fún un huwa ibadatuhu ibadatuhu sísìn ọlọ́run ni o sísìn ọlọ́run ni kì í ṣe pé ọlọ́run ọba àlékè ọlá ó ní kó o mú owó kó o post ẹ̀ sí sánmọ̀ tàbí kó o ṣe oúnjẹ tó jẹ́ aládìídùn kó o gbé ránṣẹ́ sí òun rárá sísìn ó ní ẹ̀tọ́ hadha hakulọ alàlẹ́ ibad ẹ̀tọ́ tí olúwa ẹlẹ́dàá ní lórí èmi àti ìwọ òun náà ni pé òun nìkan ni ká máa jọ́sìn fún ẹ̀tọ́ yìí pé ká gbọ́sìn fún olúwa ẹlẹ́dàá wa nìkan ká má gbọ́sìn fún nǹkan mi lẹ́yìn rẹ̀ ká má képe nǹkan mi lẹ́yìn rẹ̀ láti bí abùkátà wa àfi ọlọ́run nítorí ẹ̀ ló fi dá wa sílé ayé wama khalaqtul jinna wal insa illa liya'budun. nítorí ká lè bá a máa jọ́sìn fún un ló fi dá wa sílé ayé àmọ́ adélé ayé tán ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn ò gọ́sìn fún ọlọ́run ẹlòmíì ọ̀gbà pọ́lọ́run bẹ ẹlòmíì gbà kò sì fún lẹ́tọ̀ọ́ rẹ̀ òun náà sì ń lo ilé ayé ọlọ́run ó ń lo ilé ayé ọlọ́run ó ń tẹ orí ilé ọlọ́run kọjá ó ń kọ́ ilé ńláńlá sórí ilé ọlọ́run ó ń gbé mọ́tò rìn lórí ilé ọlọ́run ó ń mu omi ọlọ́run ó ń gba òórùn ọlọ́run sára ó ń gbatẹ́gùn ọlọ́run sára ó oúnjẹ ọlọ́run ọ̀wọ́ pé jọ́sìn fún Allah ó ní lára ẹwà dúdú gbogbo ẹ̀tọ́ táwa ní lọ́dọ̀ ọlọ́run lé ayé tọ́lọ́ sì fún wa alẹ́tọ̀ sálàáfíà ó fún wa lálàáfíà alẹ́tọ̀ sí ẹ̀yà ara ó dá wa ó sì jẹ́ kí a pé ní ẹ̀dá. wọ́n lọ́ bá ń wọ́ọ̀nù àwọn ọmọ yẹn. ọlọ́run bá dá wa ó jẹ́ ká pé lẹ́dàá ọlọ́run bá dá wa ó ń jẹ́ ká máa dàgbàsókè sí tó ga sí pé ọlọ́run bá fi ẹ̀tọ́ ìdàgbàsókè ó fi dùn wá ni èmi àti ìwọ a ní kú olókùn lò ojú kan náà la wà bá tún wá ń ṣe ìjẹ́ ẹ̀mú fún wa alẹ́tọ̀ọ́ sì jẹ́ ẹ̀mú ọlọ́run bá ń ṣe é fún wa tó bẹ́ẹ̀ gẹ́ tó fi gá sí pé oúnjẹ tá a ti jẹ kò sí ẹnì nínú wa tó lè jókòó tó lè sí tó lè ṣírò rẹ̀ pé iye ìrẹsì báyìí ni mo ti jẹ láyé iye èlùbọ́ báyìí ni mo ti jẹ láyé iye àgbàdo báyìí ni mo ti jẹ láyé iye ọsàn báyìí ni mo ti mú láyé àwọn ẹ̀tọ́ tiwa nílé ayé ọlọ́run bá ń ṣe é fún wa àwa náà sì lọ kó ń ṣe é àwọn ẹ̀tọ́ náà wa in ta'uddu ni'matallahi lan tuhsuha tàbá ní ká máa ṣírò rẹ̀ á lè mọ iye òǹkà rẹ̀ ọlọ́run á béèrè nǹkan kankan ẹ̀yin náà ẹ ṣe fẹ́mi ẹ̀yin náà ṣe lé náà kàn sì ṣe fún mi ni ẹ̀yin náà lẹ́ mi ò ní fi ìjọsìn yín mi ò ní fi dí sánmà níbi tí sánmà bá ti fàya mi ò ní fi ìjọsìn yín mi ò ní fi ṣàtúnṣe ilẹ̀ níbi tí ilẹ̀ bá ti lu mi ò ní fi ìjọsìn yín mi ò ní fi kún rírọ̀ òjò mi ò sì ní fi kún rírọ̀ fífi atẹ́gùn ẹ̀yin náà ni ẹ ní àǹfààní sí ẹ̀san àti oore tí ń bẹ níbi kẹsìn mi kàyéfì wá ni pé ọ̀pọ̀lọpọ̀ ọmọnìyàn wọn wá sí lọ́wọ́ ìfi ẹ̀tọ́ tọ́lọ ń ní sí wa pé ká sìn àìsí yẹn hada zulumun àbòsí ni o gbogbo ọwọ́ tó o bá ti sin lọ́hùn alábòsí ni ọ́ nítorí pé ọlọ́run ní wàlìkàfírún umuzọ́ọ̀lìmùn wàlìkàfírún umuzọ́ọ̀lìmùn gbogbo àwọn kèfèrí pátápátá tọ́ba ní kò sọ nọ́mbà one alábòsí àwọn kèfèrí ni torí pé àbòsí tí kèfèrí ṣe sí olúwa ẹlẹ́dàá tí ò jọ́sìn fún un. àbòsí tí kèfèrí ṣe sí olúwa ẹlẹ́dàá tó fi ń jọ́sìn fún nǹkan míì lẹ́yìn rẹ̀ bí èyí tí ń jọ́sìn fún Jésù bí èyí tí ń jọ́sìn fún Ṣéhù bí èyí tó ń jọ́sìn fún òkúta òkúta tọ́lọ́wọ́ bá fi ṣe àǹfààní fún ọ pé kò fi kọ́lé kó fi ṣe àrò ọbẹ̀ ọ̀sọ́dọ̀lúwa mọ́ra ẹ lọ́wọ́ àbẹ́ẹ̀ ń jọ́sìn fún igi igi tó lúwa ẹlẹ́dà tó fi ṣe ẹ̀tọ́ fún gbogbo wa pé ká lò ó ká fi kan lé ká fi kàga ká fi kàpótí ká fi kan bẹ́ẹ̀dì ká fi dáná. wọ́n kan nú àwọn igi yìí ọ̀sọ́dẹ̀ tó ń forí balẹ̀ fún. ọlọ́run tún fún wa ní àǹfààní omi omi òjò omi odò ó ní ká máa mú ká máa fi wẹ̀ ká máa fi fọṣọ ìwọ tún sọ ọ̀kan nínú omi tó fi wẹ̀ ọmọ tún sọ di olúwa rẹ̀ ọmọ tún jọ́sìn fún un ha ah, àbùsí rẹ̀ ìmọ̀ ga o àṣé gbogbo àwọn kèfèrí pátápátá kèfèrí ọba àpégbá lóríṣiríṣi wọn ìbá àpé ẹgbẹ̀rún ẹgbẹ̀rún lóríṣiríṣi gbogbo wọn pátápátá ní alábòsí ṣẹ wá rí àbòsí ọwọ́ wọn ló wá ga jù àbòsí ọwọ́ wọn ló ga jù torí pé Allah sọ pé inna ṣìrìkà látú ṣìrìkì bí láì mọ́ sí nǹkan míì mọ́ lọ́hùn o mọ́ sí igi mọ́ lọ́hùn mọ́ sí òkúta mọ́ lọ́hùn mọ́ sí omi mọ́ lọ́hùn mọ́ sí iná mọ́ lọ́hùn mọ́ sí Jésù mọ́ lọ́hùn ìwọ tó bá ṣe bẹ́ẹ̀ inna ṣìrìkà làzúlùmọ̀nà àdìm ìsìn nǹkan míì mọ́ lọ́hùn ọba làbòsí tó tóbi jùlọ o ìsìn nǹkan mìíràn lọ́hùn ìpè nǹkan mìíràn lẹ́yìn ọlọ́hun ní àbòsí tó tóbi jùlọ ẹlòmíì yóò bí ìbejì yóò tún sọ ìbejì tó bí òun ló bí o yóò tún sọ dolúwa tí ọmọ sìn ṣe rí pé àwọn alábòsí ẹ wù wọn dáadáa wọn kì í ní làákàyè wọ́n lè kàwé wọ́n lè jẹ́ pòfẹ́sọ̀ wọ́n lè gba dókítọ̀ wọ́n lè gba mástà ṣùgbọ́n wọn kì í ní làákàyè torí tó bá ní làákàyè ó yẹ kó o mọ̀ wípé gbogbo ń tó o fi jẹ́ ń tó o jẹ́ ó ní ẹ̀tọ́ tá a ní sọ́lọ́run ọba nílé ayé ó sì ṣe fún wọ. ọlọ́run wa ní ẹ̀tọ́ tòun ni pé kó o sin òun ọkọ̀ sílẹ̀ òsìn òun lọ rèé sin nǹkan míì àbòsí ọwọ́ rẹ ló ga jù àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ní abala lébù tó ga jù nínú àbòsí ọlọ́run ti yọ mùsùlùmí bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí tó jẹ́ mùmìnì àbòsí tó ga jù kò sí láàrin wa kò sí lọ́wọ́ wa tó bá ń wá bòsí tó ga jù tí ò tún sábòsí míì mọ́ tó tún ga jù lọ ọ̀dọ̀ àwọn kèfèrí ló wà lọ ọ̀dọ̀ àwọn kèfèrí wọn ló wà lọ torí wípé ẹni tí ó bá ti sin lọ́hùn tó ń sin nǹkan tí ò tu ọlọ́hun ẹ̀tọ́ ọlọ́hun tó ga sí pé ọlọ́hun nìkan ló ní látijọ́ tí ayé ti ń jẹ́ ayé ẹ̀tọ́ ọlọ́hun lórí wa ìwọ wá lọ gbé fún ẹlòmíì yàtọ̀ sí i ọ̀gá alábòsí ni ọ́ o ọ̀gá alábòsí ni ọ́. kí ló ń ṣe ẹ̀yin ọmọ yìí náà à ń ṣe kútúbà lọ́wọ́ ẹ̀sùn sùn kalẹ̀ dẹ́hùn ẹ̀sìn rojọ́ torí ọlọ́run bá lé wọn bọ́ta. ọ̀gá alábòsí òun ni gbogbo kìfìrí ayé ìjẹ́ náà sọ́ra wọn ni ìjẹ́ yẹ̀húdí wọn ni ìjẹ́ mọ̀júsí wọn ni ìjẹ́ sọ́ọ̀bìhìn ni wọn ìjẹ́ múṣíríkù wọn ni gbogbo wọn pátápátá ni ọ̀gá nínú àbòsí ṣíṣe torí pé wọ́n ṣe àbòsí sí olúwa ẹlẹ́dàá tó dá wọn wọ́n fi ẹ̀tọ́ rẹ̀ wọ́n fi dùn tọ́ọ̀. àbòsí kejì òun náà ni àbòsí tó ń ṣẹlẹ̀ láàrin ènìyàn sí ènìyàn láàrin ènìyàn sí ènìyàn ẹ má gbàgbé oríkì àbòsí o oríkì àbòsí ni fífi ẹ̀tọ́ ẹlẹ́tọ́ dùn ún fífi ẹ̀tọ́ ẹlẹ́tọ́ dùn gbogbo ọ̀nà tí ìwọ náà bá ń gbà tó o fi ń fi ẹ̀tọ́ ẹnìkejì rẹ tó o fi ń dùn ún alábòsí ni ọ. ohun tó o mọ̀ lọ́kàn ara rẹ nínú ẹ̀mí rẹ nínú ọpọlọ rẹ wípé ẹ̀tọ́ lágbájá ọmọ lágbájá nìyí ọwọ́ akọ̀ ọ̀gbẹ́jùlẹ̀ fún ọ̀yọ̀ǹdẹ̀ fún àbòsí nì àbòsí level two nù àbòsí ìpele kejì nìyẹn Allah sì ń sọnù kùránì wípé látẹ̀zìlímùn wọ́lá tùzìlámùn ẹ̀yin ẹ má ṣàbòsí sáwọn èèyàn àwọn èèyàn náà ò sì gbọ́dọ̀ ṣàbòsí sí yín. ẹ̀yin ẹ má fi ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ dùn ún àwọn náà sì gbọ́dọ̀ fi ẹ̀tọ́ yín dùn yín nínú Suratul Baqara la tazlimun wala tuzlamun nínú àdìsí kúdísí Allah subhanahu wa ta'ala ó ní ya ìbáàdì ẹ̀yin ẹrú sì mi inni haramtu zulma èmi o dájúdájú ìyẹn Allah mo ṣe àbòsí ká fi ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ká fi dùn ún mo ṣe léèwọ̀ o èèwọ̀ ni o inni haramtu zulma ala nafsi èmi fún ara mi mo ṣe léèwọ̀ lọ́dún ara mi èmi ò ní í ṣe àbòsí sí yín wa ma rabbuka bizolami lil abid nínú ayé alukur'an olúwa rẹ ò ní í ṣe àbòsí sáwọn ẹrú rẹ o ìyẹn la sọ síwájú wípé àti mùsùlùmí àti kèfèrí lájọ ń jàǹfààní ẹ̀tọ́ látọ̀dọ̀ ọlọ́run àti mùsùlùmí àti kèfèrí àti mùsùlùmí àti ọ̀ṣẹbọ lájọ ń jàǹfààní àwọn ẹ̀tọ́ tá a ní lọ́dọ̀ ọlọ́run ẹ̀rí nìyẹn wípé ọlọ́run ọba wa ó ṣe àbòsí léèwọ̀ fúnra rẹ̀ kò ṣe àbòsí sẹ́nìkankan nínú yín. wàjà alituhu bainakun muharama ọlọ́run ni mo tún wá ṣe àbòsí yẹn mo wá ṣe léèwọ̀ láàrin ara yín síra yín mo tún ṣe léèwọ̀ láàrin yín síra yín ẹ má fi ẹ̀tọ́ ara yín yín fálà ẹ má ṣàbòsí ara yín ṣíṣe àbòsí ara wa ibẹ̀ ni mùsùlùmí ò ti wá mórí bọ́ọ̀wù ibẹ̀ láti wá kẹ́gbẹ́ pẹ̀lú àwọn kèfèrí o torí àwọn kèfèrí náà àwọn náà ń ṣàbòsí ra wọn láàrin ara wọn bẹ́ẹ̀ náà ni àwa mùsùlùmí náà àwa náà ń ṣàbòsí ara wa à ń ṣàbòsí láàrin ara wa síra wa bíra ẹlẹ́rìí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ wò ní ń bẹ lọ́wọ́ rẹ tó jókòó lé ìwọ ni aṣojú mọ̀lẹ́bí gbogbo ilẹ̀ ibi tí gbogbo ibi tí ilẹ̀ bàbá àgbà wà ìwọ ló mẹnu àlà so fi hàn àwọn yòókù òun bẹ́ẹ̀ tà òun bẹ́ẹ̀ tà alábùsí ni ọ ò ń bẹ ilẹ̀ gbogbo ẹbí ìwọ nìkan ò ń bẹ ta alábùsí ni ọ. wọ́n fi nǹkan rán ọ sí yàn pé bá ń fún lágbága ní nǹkan ọ̀lẹ̀ mákò ó jẹ́ owó ògbé náà ó ṣẹ̀ṣẹ̀ di ẹjọ́ tí wọ́n ń fẹjọ́ rẹ̀ sùn alábòsí ni ọ alábòsí ni ọ ṣe wá rí àbòsí láàrin ara wa síra wa yìí ọ̀wọ́n nínú ẹni tó wọ́n ń bẹ̀ wò tí ò sí ń bẹ̀ wò àfáà ọ̀ ń ṣàbòsí ọmọ kéwú ọ̀ ń ṣàbòsí lèmọ́mù ń ṣàbòsí dàdánù ń ṣàbòsí àáfàá ń ṣàbòsí ẹlẹ́hà ń ṣàbòsí àgbàlagbà ń ṣàbòsí ọ̀dọ́ náà ń ṣàbòsí tiẹ̀ ọkọ ń ṣàbòsí sí ìyàwó ìyàwó náà ń ṣàbòsí sí ọkọ tó o bá ti gbọ́ orí kí àbòsí yé wípé fífi ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ dùn ún torí ẹni tó fi ẹ̀tọ́ rẹ̀ dùn ó ṣe dáadáa sínú aburú ló ṣe sí wọn aburú ni kéèyàn fi ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ kó fi dùn aburú ni. ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tí ń bẹ lọ́wọ́ rẹ dandan ni fún wọn kó o dá padà kó o pé ìwọ̀ fún oníwọ̀ kó o pé ẹ̀tọ́ fún ẹlẹ́tọ̀ọ́ torí pé ìwọ ló ń jẹ ò ègún mọ́yán ni torí bó ṣe ń dán lójú tó ń dán lásọ òun lórí àbòsí tọ́badọ́jọ́ àlìkìyàmọ̀ ò ní dára rẹ mọ́ o ò ní ríra rẹ o torí wípé azulumuzulumatun yaamalekiyama nígbà tí gbogbo àwọn èèyàn bá wà ní gbangba àlekiyama tí wọ́n bá ń ríra wọn nínú ìmọ́lẹ̀ inú òkùnkùn biribiri ni wọ́n wà o tó ti mọ bọ́ sí kòtò tó mọ bọ́ sí gèlè mọ́ o ò ní mọ ibi tó já sí o ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tí ń bẹ lọ́wọ́ rẹ o tó fi ń dùn yóò wá di òkùnkùn biribiri inú òkùnkùn ló wà á wà. O ní sí nínú ìmọ́lẹ̀ lọ́jọ́ àlìkìyàmà nígbà tó jẹ́ afọ́jú láyé tọ́lọ́run wá gbé ọ dìde ní gbèdìde afọ́jú ò rí pé ó yẹ kó o túbá ó yẹ kó o túbá ó fi ẹ̀tọ́ ẹlẹ́tọ́ dùn tán ó tún gbéra pẹ́ ó tún wá lọ kọlu ó ṣe àbòsí sí ẹ̀dẹ̀ ẹgbẹ́ ẹ̀ tán ọmọ tún lọ́ọ́ kọ́ lọ́lọ́hùn lọ́nà wo ọmọ oògùn tó o ṣe oògùn tó o ṣà sẹ́ni tí ẹ̀tọ́ rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ tó ní kàn bọ́ ṣà nǹkan sí i o ti o ti pàṣẹ pé ọ̀fẹ́ fún ẹ lẹ́tọ̀lẹ́tọ̀ ọ padà wàá lọ ṣàbùsí sọ́lọ́hùn tọ́ ọ bá ti ṣàgùn síyàn. Si tó dàtí àṣìyàn wọn ti yọ ọkọ ẹ̀ kúrò láàrin àwa mùsùlùmí o lọ́dọ̀ ọlọ́run ó ti di ẹlẹbọ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ ń bẹ lọ́wọ́ rẹ ọlọ́rẹ̀ ṣe oògùn àṣegbé ọlọ́rẹ̀ ṣe oògùn àṣegbé hmm. ọlọ́run rí ọ o ọlọ́run sì mọ̀ ọ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ ń bẹ rẹ ó tún lọ sòògùn kí sàárà máa ya sí ẹni tó lẹ́tọ̀ọ́ lọ́wọ́ rẹ pé kò gbọ́dọ̀ béèrè àwọn èèyàn ń sòògùn o wọ́n lọ sòògùn pé kí sàárà sàárà àárọ̀ kó máa ya sí ẹni tó ní ẹ̀tọ́ ń pé má béèrè ogún bàbá rẹ o ìgbọràn sọ̀jọ́ ẹbọ rúrú lọ o má béèrè ogún ìyá rẹ o ogún tí ń bẹ lọ́wọ́ ọ ẹni tó jókòó lé dúkìá yẹn ló ń ṣiṣẹ́ hùn. ìwọ náà ìwọ náà kí ni ó jẹ́ kan gùn rẹ̀ o ò lè kọ́ máa ń sàn tẹ́ èkú wọ́n ta gbogbo lẹ́ńtẹ́ náà ni ilé onílẹ̀ tó jókòó léwu o ò lè fi kọ́ máa ń sàn o ò lè fi kọ́ ẹ́sítéètì ọ̀ọ́ta tán ọ̀ọ́ta tán débi pé ọ̀ọ́ lọ padà lọ rẹ́ǹtì ilé ni. ègún ìjègúnmọ́yá òun ni kò kó kó gbẹ́sẹ̀ lé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ṣé wá rí kọ́mọnìyàn máa ṣàbòsí ara wọn ká fi ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ dùn ún kì í kó ìlọsíwájú gbọ́ orílẹ̀-èdè orílẹ̀-èdè yóò máa rìvásì ni yóò máa rìvásì náà pé nínú jíà mọ́tò jíà wà ń wà ni máa mú un lọ jìyà two wà wájú ni máa mú lọ three wà yọmọ lọ wájú ni four wà yọmọ lọ wájú ni kódà five tún wà níbi òmíì ìwájú náà gbogbo rẹ̀ ọmọ lọ o ṣùgbọ́n kan wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rìvásì ni wọ́n ń pè tẹ́ bá fi lè fi díà sí rìvásì ibo ni ọmọ lọ ẹ̀yìn ìdí tí nàìjíríà fi ń lo ẹ̀yìn nu ojoojúmọ́ ni orílẹ̀-èdè nàìjíríà ń lo ẹ̀yìn every hour ni nàìjíríà ń lo ẹ̀yìn kí ló fà á àbòsí tí ń bẹ lọ́wọ́ àwọn tọ́lọ́ ń kó wa sábẹ́ wọn ni. ìjọba ò ṣetán láti fún wa lẹ́tọ̀ọ́ wa. àwọn oore tọ́lọ́ ń dá sórílẹ̀‐èdè nàìjíríà àwọn wàrà tí ń sàn nù lẹ̀ epo rọ̀bì tí ń bẹ nù lẹ̀ àwọn nǹkan àlùmọ́nì tí ń bẹ nù lẹ̀ wá àwọn kan ti ń ríra wọn gẹ́gẹ́ bí ìjọba. àwọn ni wọ́n ń jókòó sí rántébù tí wọ́n ń pín láàrin ara wọn. ìdí nìyí tí nàìjíríà fi di orílẹ̀-èdè tó wà nínú òkùnkùn ayé tí ò sí nọ́mbẹ̀. ìdí nìyí torílẹ̀-èdè nàìjíríà tí àwọn ọ̀dọ́ tó yẹ kí wọ́n wà nílé ẹ̀kọ́ àtàwọn ọ̀dọ́ tó yẹ kí wọ́n ní iṣẹ́ àlùbáríkà lọ́wọ́ tí wọ́n mọ̀ ṣe é tí wọn ò fi rídìí kankan lọ ju kẹ́ máa mu igbó lọ ju kẹ́ máa mu pẹlẹbẹ lọ ju kẹ́ máa jalè lọ ìjọba ló dá wàhálà lẹ ìjọba ló ṣàbòsí sáwọn aráàlú ìjọba ló ṣe àbòsí sí àwọn aráàlú bí baálé ilé bá ń ṣàbòsí lẹ́ẹ̀dẹ̀ ẹ máa wo àárín ẹ̀dẹ̀hún àjòrẹ́yìn ni ọmọ jò tí wọ́n bá ti ń dáná gáàsì ń bẹ̀ tí balẹ̀lé bá ti ń ṣàbò sínú ilé òun iná gílókù tí wọ́n máa da tí wọ́n bá ti ń jẹyẹ ń bẹ̀ wọn ò lè rí yẹn jẹ mọ́ o gàrí lókù tí wọ́n máa wà mu. ìjọba orílẹ̀-èdè wa ẹ dákun ẹ má ṣàbòsí mọ́ ìlú yìí ò tòrò àbòsí náà lẹ́sẹ̀ títí títí títí tí ọ̀rọ̀ ààbò nàìjíríà tó fi mẹ́hẹ̀ẹ́ tó fi di pé lójoojúmọ́ làwọn kan ń pààyàn wọ́n á pe àwọn kan ní tẹ́rọ́rìsì wọ́n á pe àwọn kan ní bandits wọ́n á pe àwọn kan ní kidnappers wọ́n á pe àwọn kan ní àwọn tí ń fọmọ ṣògùn owó tí ń fọ ẹ̀mí ṣe oògùn ọ̀rọ̀ wọ́n á pe àwọn kan ní Boko Haram àbòsí ló bí o àbòsí láti ọ̀dọ̀ ìjọba orílẹ̀-èdè wa ló bí i. Eyi tẹ ẹ jẹ́ baálẹ̀ ládùúgbò tẹ ẹ jẹ́ baálé tẹ́ ẹ jólóyè àbòsí ọwọ́ yín náà ni ò jẹ́ kí àdúgbò lọ wájú o nígbà bá dówó ọdẹ fún yín tẹ mú wó ọdẹ tẹ́ pamọ́ka tọ́wọ́ yẹ kẹ́ ẹ márùn tẹ́ tẹ gbọ́dẹ ẹyọ kan tẹ́ ní kó ọdẹ méjì kọ́ sọ gbogbo ayé kalẹ. ẹ wá ló lè ń jà ẹ pọ̀dẹ méjì ni. àwọn ò ní ìyàwó ńlé wọn lọ́mọ ńlé kí èèyàn méjì kọ́ máa sọ east kó sọ west kó tún sọ south kó tún sọ kó tún sọ north ó dùn ṣe yìí ó ṣe ṣe ẹ wà kó lẹ́kẹ̀ ẹ kó lẹ́kẹ̀ ẹ kó lẹ́kẹ̀ ẹ wà gbádá ẹ mọ̀ dàdúgbò láàmú. ìjọba ṣe tiẹ̀ ẹ̀yin baálẹ̀ náà ṣe ti yín ẹ lọ túbá níbi àbòsí orílẹ̀-èdè tó bá jẹ́ alábòsí wọn èyí lọ wájú ẹ̀yẹ wo àwọn òyìnbó ìlú òyìnbó àwọn ń ṣàbòsí sọ́lọ́hún bọ̀ tí wọn ò ṣàbòsí síra wọn àwọn ń ṣe àbòsí sí ọlọ́hun ṣùgbọ́n wọn ò ṣe àbòsí síra wọn ìyá pé wọ́n ṣàbòsí sọ́lọ́hún ó dá oore tí máa bẹ níbi ká fún ẹ lẹ́tọ̀ọ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ ọwọ́ wọn sì ń tẹ̀ láyé ìyá kan ń bẹ lábúrọ́dù nígbà tó ń débẹ̀ ó lóun wá ra tẹlifíṣàn so ní ẹ̀ bá ti ra tẹlifíṣàn àwọn ṣánẹ́ẹ̀lì owó lẹ́mọ̀ fi wò bíi kíní táwọn anámọ́ra mi báyìí bíi gotv kankan yẹn náà ni òun wá rà á ó wá di pé òun tún wá ra fóònù òun ti rà yẹn tán o òun sì ti lọ sanwó òun ti san owó ọdún kan lẹ̀ tóun fi wò òun tún wá ra fóònù òun wá rí wípé fóònù òun lòun sábà máa ń lò òun ò tiẹ̀ fọwọ́ kan tẹlifíṣàn òun ò tiẹ̀ ráyà jókòó sílé but fóònù ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń lọ lágbàáyé orí fóònù ti máa wù ó sì ti sanwó ọdún kan sílẹ̀ ǹjẹ́ tó ṣẹlẹ̀ ńlú òyìnbó ńgbà tí ọdún kan pé wọ́n wá dá owó tó san yẹn padà wọ́n láwọn ò rí kó wo tẹlifíṣàn wọ́n láwọn ò rí kó ṣe kíni kó wo tẹlifíṣàn ẹ̀tọ́ rẹ̀ tí ń bẹ lọ́wọ́ wọn kí wọ́n ṣe wọ́n dá padà ẹ wá nepo ò ní múná wá láti bẹ̀rẹ̀ oṣù tóṣù bá wá di twenty five wọ́n wà fún wa ná wákàtí ka wákàtí méjì tó bá ti dijọ́ kejì àwọn nepa àbọ̀ta kí ni wọ́n bá wá ṣe òun wọ́n bá wá gbọ́ owó oṣù kan inú oṣù kan lọ́wọ́ wa Allahu Akbar ẹ wá láwọn ọmọ àdúgbò ò ní jí transformer gbé owó tí nepa ti gbà lọ́wọ́ wọn lọ́tún lọ́sì tí wọn ò nepa. ló mú káwọn náà lọ máa géképù náà ń géképù náà ń darí sùn ebi dá wòsè time láyé kalẹ̀ ń bí báyìí kí wọ́n lọ da gbogbo dísù tí ń bẹ́ nu transformer wa a ṣẹ̀ṣẹ̀ dá owó ni èmi náà dá owó èmi náà dá owó bóyá ẹgbẹ̀rún márùn àbẹ́gbẹ̀rún mẹ́wàá mo fi lẹ̀ àbẹ́rẹ́ nǹkan bá ń bí orílẹ̀-èdè tíjọba rẹ̀ bá ń pé ẹ̀tọ́ fún aráàlú wọ́n máa lọ wájú ni iwájú iwájú ni wọ́n máa lọ o ṣùgbọ́n orílẹ̀-èdè tí bá ń ṣàbò sáráàlú ẹ̀yìn ẹ̀yìn ni wọ́n máa lọ bíjọba nàìjíríà bá fẹ́ káwa náà ká gòkè àgbà ká ta kàngbọ̀n pẹ̀lú àwọn àgbáyé yòókù ọ̀dọ̀ yín lẹ́ ti bẹ̀rẹ̀ o ẹ̀tọ́ wa ti ń bẹ lọ́wọ́ yín ẹ̀yìn ẹ̀ fún wa iná nẹ́pà ẹjẹ́ àrí lò ẹ̀kọ́ ọ̀fẹ́ ẹjẹ́ àrí kọ́ ètò ìlera ẹjẹ́ àrí gbà ẹ rí wípé ọlọ́pàá kan ò ní dúró lógun títì kọ́ mọ béèrè bíráìbù lọ́wọ́ wa mọ́ gbogbo tí ń jẹ́ boko haram tẹ́rọ́rìsì banditsi gbogbo kọ́tẹ́ fún wọn yẹn pátá ṣàdédé yọkàn pòórá bí sóni àwọn tẹ́ ẹ̀ fún lẹ́tọ̀ọ́ wọn tí wọn ò sì bẹ̀rù ọlọ́run táwọn náà jábọ̀ iṣẹ́ ọwọ́ àwọn àwọn ni wọ́n di tọ́ọ̀gì sílùú yìí àwọn ni wọ́n di olè sílùú yìí àwọn ni wọ́n di kidnappers ẹ̀yin náà sì mọ̀ bẹ́ẹ̀ ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ ṣe ti a rí i pé hikima ń bẹ òye ń bẹ níbi bọ́lá ọba sọ wípé yá ìbáàdì ìní haram tu zulma ala wàjà àti wú bẹ́yìn náà kún mu harama fàlàtàzọ́ làmú ẹ̀yin ẹrú mi o èmi ṣe àbòsí léèwọ̀ fúnra mi èmi ò ní ṣàbòsí sí yín o ohun tó bá jẹ́ ẹ̀tọ́ yín nílé ayé màá fún yín o. mo wá ṣe léèwọ̀ láàrin ara yín síra yín o ẹ má ṣàbòsí o torí pé tẹ́ ẹ bá ti ń ṣàbòsí ẹ ní lọ wájú o ẹ̀yìn lẹ́ẹ̀mọ́ lọ o àti wá lu ẹ̀yìn àti wá kàn giri o àbá àti kàn giri àti kàngírí báyìí o àti sún àti kàngírí o ìjọba à ń bẹ̀ yín ni o ọlọ́run ó fún yín ṣe o ọlọ́run ó tún yín ṣe o ẹ yọ àbòsí kú òun ẹrù yín tẹ́ ẹ bá fẹ́ kí nàìjíríà lọ wájú ẹ̀yin aráàlú ẹ̀yin náà ẹ bẹ̀rù ọlọ́run ẹ yọ àbòsí kú òun sí ọwọ́ yín tẹ́ ẹ bá fẹ́ kádùúgbò yín ó tòrò kí ẹ̀dẹ̀ kankan náà kó tòrò kó ń kálukú lọ́dọ̀ ara rẹ̀ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ lọ dá padà fún ẹlẹ́tọ̀ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ lọ dá padà fún ẹlẹ́tọ̀ ìwọ tó o jókòó lẹ́tọ̀ ẹlẹ́tọ̀ lọ́jọ́ ọkú rẹ tó o bá kú àníkírun sí ọ̀la o títí tó fi dá ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ o tó fi dá padà o tá a bá ti béèrè pé ṣé ìyá yìí ṣé bàbá yìí ṣé ẹ̀tọ́ àwọn kan ń bẹ lọ́wọ́ rẹ tí wọ́n bá ní à wọ́n ń bẹ lọ́wọ́ rẹ ilẹ̀ kan ń kinní kan ń bẹ kan ń bẹ ní ọ̀yá yìí lọ dá padà